mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá òṣèré Fẹ́mi Adébáyọ̀ ti sọ fáwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n máa retí sinimá tuntun mìíràn tí àkọlé rẹ̀ ń jẹ́ jagunjagun Fẹ́mi Adébáyọ̀ tó sọ lórí ìtàkùn ayélujára náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wo Agẹṣinkọ́lé ni wọ́n ti ń sọ wípé lẹ́yìn Agẹṣinkọ́lé àwọn kò túmọ̀ bóyá gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ tún lè ṣe sinimá kan eléyìí tó tún máa lágbára bí Agẹṣinkọ́lé mọ́ ṣùgbọ́n ní báyìí Fẹ́mi Adébáyọ̀ ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé tuntun ti dé o jagunjagun sì lórúkọ rẹ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. jagunjagun oògùn oògùn àti jagun. ẹ káàbọ̀ sílé ológun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà amúlùdùn adéníyì olúṣọlá mọ̀rọ́láhùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ẹ̀yìn ju olódùmarè ló ti sọ nípa ìrírí rẹ̀ ṣáájú ètò rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ járí àbúlẹ́tìkì ẹ̀yìn ju tí ó lo ìtàkùn ayélujára rẹ̀ sọ àwọn ìfarapa àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú rẹ̀ rí kódà tí kò sì dáhùn lọ́wọ́ kọ láti tẹ̀síwájú nínú iṣẹ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbóríyìn fún wípé ó kú ọmọ akínṣe ẹ wo díẹ̀ nínú ẹ̀. Sorry. sorry. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ wòlíì olúwa sam authority ló ti fi ọkọ̀ bọ̀gìnì akẹ́rò ọmọ bọ̀ọ̀sì tọrọ fún àwọn àkàndá tí ó ní ìpèníjà ojú sam ojú tí ó lo ìtàkùn ayélujára rẹ̀ fi kéde eléyìí ṣàlàyé wípé òun kì í fọn fèrè lórí oore tí olódùmarè bá lòun fún láti ṣe fún àwọn ènìyàn ṣùgbọ́n kí àwọn tí wọ́n ti ní lọ́kàn láti gbé ọkọ̀ tàbí láti ṣe oore yìí fún àwọn arákùnrin náà lè mọ̀ wípé oore náà ti jáde láti ọ̀dọ̀ òun kí wọ́n tún lè wo nǹkan mìíràn tí wọ́n lè ṣe fún àwọn ènìyàn wọ̀nyí àti wípé a tún fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ìgbàkigbà tí wọ́n bá pe àwọn èèyàn náà láti wá kọrin gẹ́gẹ́ bí àkàndá olódùmarè níbi àwọn ètò wọn wọn kò ní ohunkóhun tó lè dà wọ́n lọ́wọ́ kọ ọ̀pọ̀ àdúrà ọlọ́kanjọ̀kan ló ti ń lọ láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí ọ̀dọ̀ wòlíì Samuju Authority fún iṣẹ́ takuntakun rẹ̀ àti fífi ẹ̀bùn tó ń ti ìrànlọ́wọ́ tó máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára àti káàkiri àgbáyé ẹ wò díẹ̀ nínú ẹ̀. àkẹ́lẹ́ tí ọlọ́run bá ti lè gbà lọ́wọ́ ẹ̀ ó ti tóbi jù fún ẹni yẹn kò so we are giving you this in the name of the father amen the son amen and the holy spirit amen thank you sir ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèrébìnrin kẹ́mi àfọlábí ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kókókó lára ọ̀tá le wípé òun kò ṣàìsàn kankan ó lo fọ́nrán fídíò láti fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé gbogbo àhesọ tàbí ohunkóhun tí wọ́n lè máa rí tó dàbí àìsàn tàbí ojú ìrẹ̀wẹ̀sì lọ́dọ̀ òun kò ń ṣe ti àìsàn rárá kẹ́mi àfọlábí ló ṣe fọ́nrán fídíò láti fi àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ wípé òun kò ṣàìsàn ohunkóhun kò sì ṣe òun ẹ wo díẹ̀ nínú ẹ̀ First of all, I want you all to know that I'm fine. You can see that I am fine. <laughs> There's nothing wrong with me. There's no cause for alarm. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká gbólórin jáde adémẹ̀ṣọ́ adékúnlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ẹ̀ṣọ́ promotion ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí táwọn oníṣẹ́ ẹbí tún ń lò báyìí láti lu àwọn ènìyàn ní jìbìtì ó sì tó lẹ́sẹẹsẹ bí ọ̀pọ̀ wọn yóò ti máa ṣe bí agbanipa tí wọn yóò sì máa béèrè owó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ àwọn ènìyàn ó wá ṣe ìkìlọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ kí àwọn ènìyàn kíyèsára gidigidi lọ́wọ́ àwọn oníṣẹ́ ẹbí oníjìbìtì wọ̀nyí lè tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sí nǹkan sára Thomas wípé ó ṣe o nítorí wípé ọ̀nà tuntun yìí jẹ́ èyí tí ènìyàn kò tiẹ̀ lè ronú sí rárá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Judy Austin tí ó jẹ́ olólùfẹ́ Yulẹ̀ Doce ó ló ti fọn mú lórí ayélujára láti gbèjà olólùfẹ́ rẹ̀ Yulẹ̀ Doce bí àwọn ènìyàn kan ṣe ń sọ wípé Yulẹ̀ Doce kò ṣe ìdárò ọmọ rẹ̀ Kabilichukwu tí ó ṣaláìsí nílọ́ọ́lọ́ Judy Austin sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n sọ wípé Yulẹ̀ Doce kò ṣe ìdárò ọmọ náà kí àwọn náà sọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára wípé ọkùnrin ni Yulu ń ṣe ó sì láǹfààní láti lọ ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tó ti ṣèdárò ọmọ náà fún àwọn ìgbà díẹ̀ kò lè jókòó sílé kí gbèsè wá pa á ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń fèsì ọlọ́kan òjọ̀kan fún un. Then show us how it's done. But until then, as long as you have not experienced that pain, please shut up. If you don't have anything good to say, just shut up. Because when you don't know what he has been going through since last year April you don't know what he has he had to endure till today. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà akọrin Davido ti fi ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là tọrọ fún òṣìṣẹ́ ilé ìtura Èkó eléyìí tí ó rí ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ dọ́là seventy thousand dollar tí ó sì dá a padà fún ẹni tí ó ní láì gba ohunkóhun Davido tí ó lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ lẹ́yìn ìgbà tí ìròyìn ọmọbìnrin ọ̀hún dórí ìtàkùn ayélujára Twitter wípé ó rí ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ dọ́là ó sì gbé padà tí kàn kò sì ṣe ohunkóhun ohunkóhun fún un òun ni Davido sọ lójú ẹsẹ̀ wípé òun ṣetán o láti fún ọmọbìnrin ọ̀hún ní ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là léyìí tó sì mú ìlérí rẹ̀ ṣẹ ní kankan lẹ́yìn ìgbà tó ti fún ọmọbìnrin ọ̀hún lówó eléyìí tí wọ́n bá ṣe sí owó orílẹ̀-èdè Nàìjíríà tí owó náà sì jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ ó lé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta eight point six million naira ó ní Davido fún ọmọbìnrin náà tó sì ṣe fọ́nrán fídíò pẹ̀lú rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń gbóríyìn fún wípé àníṣe Thank you, sir. Jesus Christ! I'm overwhelmed. Thank you. Thank you. Yeah. Wait, I want to pray. I want to pray. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àjọ societal concern ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ láti yàgò fún gbígbé àti lílo oògùn olóró eléyìí tó lè fa ìpalára nínú ayé wọn ètò yìí wáyé níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan tí àjọ náà gbé kalẹ̀ láti ọwọ́ olúwayọ̀mí olúwapẹ̀lúmi tó sì pe ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ ní àwọn ẹ̀ka ẹ̀ka bí àjọ tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró NDLEA àjọ NAFDAC àti àwọn mìíràn bẹ́ẹ̀ láti wá gba gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn èyí tó wáyé ní àìpẹ́ yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo tí wọ́n sì sọ fún àwọn ènìyàn wípé ohun tó dára ni kí àwọn ènìyàn yàgò fún lílò àti gbígbé oògùn olóró ọ̀pẹyẹmí fáṣínà tó ń bẹ níbi ètò ọ̀hún ní àkálẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ wo díẹ̀ nínú ẹ̀. pàtàkì ohun tá à ń ṣe níbí lónìí òun láti dẹ́kun oògùn olóró èyí tí àwa ọ̀dọ́ àti èwe tí a yàn láàyò láti máa lò èyí là ń wò pé ó dandan kí a dá ẹ̀kún sí ká fòpin sí. Si ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì màmá no network ti fi àdúrà dá padà wípé gbogbo àwọn tó bá ń ro ìtúká láàrin òun àti ọkọ òun kí olódùmarè dá a padà sí wọn lórí bí wọ́n ṣe fẹ́ kí ó rí fóun gan ni kó rí fún wọn àti wípé kò sí ohunkóhun tó máa yà òun àti ọkọ òun o màmá no network tó fi àdúrà yìí sórí ìtàkùn ayélujára ló fi fọ́nrán fídíò ṣàlàyé bí a kò bá sì gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ó ní ìgbéyàwó wáyé láàrin màmá no network àti ọkọ rẹ̀ tuntun eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń rí àwọn rẹ̀ ní báyìí no network ti fi fọ́nrán fídíò ṣàlàyé pẹ̀lú àdúrà wípé kò sóhunkóhun tó máa yẹ òun àti ọkọ òun ẹ̀wù díẹ̀ nínú ẹ̀. fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbà ládùúrà pé kípin adé láàrin èmi àtọkọ mi kọ́kọ́ mi kọ̀ mí sílẹ̀ mo dá àdúrà yẹn padà fún yín kó rí fún yín gẹ́gẹ́ bí èrò ọkàn yín sí mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní dàgbà iléeṣẹ́ virtual media network fẹ́mi adéríbigbé kwame gba àwọn lọ́gàlọ́gà nínú iléeṣẹ́ star times lálejò bẹ̀rẹ̀ láti orí ọ̀gá àgbà iléeṣẹ́ náà àti àwọn ìsọ̀ǹgbé rẹ̀ nílọ́ọ́lọ́ yìí ọ̀gá àgbà kwame ṣèlérí ìṣedéédé iléeṣẹ́ tẹlifíṣàn orísun àti àwọn tẹlifíṣàn rẹ̀ tó kù lórí star times wípé àwọn kì yóò dẹ́kun láti máa fún àwọn olólùfẹ́ star times ní àwọn ètò tó dùn tó lárinrin pẹ̀lú àwòrán tó mọ́lẹ̀ kedere àti àwọn ohun tó rẹ́dòdò fẹ́mi adéríbigbé ayé kò ṣe mẹ́nuba àwọn àṣeyọrí ọlọ́kanòjọ̀kan tí tẹlifíṣàn Orísun àti àwọn tẹlifíṣàn rẹ̀ tó kù ti ṣe láti iléeṣẹ́ virtual media láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ ìlérí láti máa tẹ̀ síwájú láti ṣe sí i jù bẹ́ẹ̀ lọ lákòótán ó mọrírì àwọn ọ̀gá àgbà StarTimes fún àbẹ̀wò wọn tí àwọn náà sì gbóríyìn fún Kwame lórí iṣẹ́ takuntakun tó ń ṣe àti bó ti ń tẹ̀ síwájú nínú iṣẹ́ rẹ̀